ètò ojúmọ́ rẹ ń tẹ̀síwájú olúwàfẹ̀yìnkẹ́mi yín náà ni èmi pẹ̀lú honourable adéọlá kòkòníyì lájọ wà lórí ètò ní àárọ̀ yìí wọ́n ń sọ kinní kan nígbà kan wọ́n ní not too young to run hmm, pé ayé káwọn ọ̀dọ́ káwọn náà jáde káwọn náà jáde nínú òtò òṣèlú pé àwọn bàbá yẹn jẹ́ káwọn náà lọ sinmi kọ́ńkàn máa dà wá kọ́ máa darí wa wọ́n máa fún wa ní àmọ̀ràn láti lè to ìlú ṣẹ́yìn náà gbà pé not too young to run lọ́kùnrin lóbìnrin. ṣẹ́rí not too young to run ó yẹ kí a ṣe nílùú wa ní twenty fourteen tí mo jáde fún House of Assembly ní Ṣómólútù ní Bariga ní ìtìpọ̀ ọmọ ogójì ọdún ìgbà tí ó dẹ̀ di twenty twenty seventeen sọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀ yàn mí kì í ṣe gbákejì Honorable Kọ́ládé Àlàbí. ìtẹ́bá wo púpọ̀ nínú gbákejì èyí tẹ́bá wo púpọ̀ nínú àwọn alága ìjọba ìbílẹ̀ èyí tí ò tí fọ́ tí pọ̀ nù wọn hmm. tó jẹ́ pé ọmọdé ni wọ́n ọ̀dọ́ ni wọ́n wọ́n dẹ̀ ń ṣe dáadáa ṣe rí àwọn bàbá wa kì í ṣe pé ká lé wọn dànù wọn máa kọ́ tọ́ wa sọ́nà tó máa fi ẹsẹ̀ wa lélẹ̀ nítorí ọmọ tí ò bá tí ì tó rìn tí tí ò tó rá ẹ̀jẹ̀ tí ò tí ì tó rá tó ìjókòó tó wá lóun fẹ́ rìn kó máa sáré tí ọmọ ọmọ yẹn máa ṣubú ni. àwọn bàbá wa wọ́n ní láti mẹ́ńtọ̀ wa dáadáa wípé báyìí lọ ṣe ń ṣe báyìí ni ètò ìgbékalẹ̀ wọ́n máa ń sọ nígbà kan ìgbà tó máa dá independent Nigeria lẹ̀ wípé àwọn ọ̀dọ́ ni wọ́n àwọn hmm. náà ló yìí wà ń bẹ̀ ń sìn púpọ̀ náà àwọn ọ̀dọ́ wọn ò rí lè fi ọkàn sínú òṣèlú púpọ̀ tẹ́lẹ̀ torí a máa wò pé àgbàlagbà ló wà fún un onísìn tẹ́ bá wo ìyá wa Chief Mrs. Nelson tó jẹ́ southwest woman leader fún ẹgbẹ́ APC nílùú Nàìjíríà she was less than forty tán contest nígbà yẹn fún senate wọn ò dàgbà púpọ̀ àti ọmọdé náà ti wọnú òṣèlú yìí so táwọn ọmọdé náà á dẹ̀ máa máa wo àwòkọ́ṣe wọn wájú wa kì í ṣe pa máa lé wọn dànù ọ̀nà ìbàbí kẹ́dábírí náà nígbà tán bẹ̀rẹ̀ mo mọ̀ pé wọn ò tí fourteen gbà yẹn so àwa ọ̀dọ́ ọ̀sìn a máa ní sùúrù hmm. a dẹ̀ máa fi ara balẹ̀ wọ́n lè tọ́ wa sọ́nà ká má bàa ṣubú. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń ní àwọn ọ̀dọ́ tó ń ti fi ipò yìí lẹ́nu wò pé wọn ṣe dáadáa nítorí ẹ̀ làwọn àgbàlagbà yẹn fi ní ẹ wo ẹ̀yin ọ̀dọ́ ẹ ẹ ṣe dáadáa jẹ́ ká padà síbẹ̀ ṣé lóòótọ́ ni pé àwọn ọ̀dọ́ ò ṣe dáadáa. ọ̀dọ́ ń ṣe dáadáa o àwọn bàbá wa ò sọ pé nítorí ọ̀dọ́ ò ṣe dáadáa wọ́n sọ wípé àti ìtò àìgbótó ṣe mọ̀ pé gbogbo nǹkan ní ṣe láti ṣe wọ́n máa ní ọwọ́ ọmọdé ó ṣe bí òwe kò tó pẹ́pẹ́ àgbàlagbà ọwọ́ kiri gbé hmm. àti ní iyè àti ọgbọ́n àti experience hmm. ìrírí ìrírí ayé wa ó kù díẹ̀ káàtó àwọn máa ní kò sí bí ọmọ tó lè ní aṣọ tágbà hmm. ṣé mo pọ́n bàbá wa lọ́mọ bó ṣe tòlú yìí ọmọdé tó bá máa ṣe sùúrù ló máa fi ṣe. kí wàá ní àmọ̀ràn tẹni fún àwọn ọ̀dọ́ tó ń wò wá láàárọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ fẹ́ lọ sínú òṣèlú ṣùgbọ́n wọ́n á ní táwọn bá fẹ́ ṣe òṣèlú tí ò bá tí ní owó kó o ní owó bí ìṣẹ̀kẹ̀rẹ̀ ṣé lóòótọ́ ni pé téèyàn ò bá lówó kò lè ṣòṣèlú. Hmm. tó bá jẹ́ owó ló ń ṣe é àwọn kan tán jáde fún ipò wọn á jẹ́ hmm. owó ní àyè tiẹ̀ ìwà ó ní àyè tiẹ̀ èèyàn mímọ̀ nǹkan ṣe rí èèyàn mímọ̀ lọ́nà fi ń ṣe ọ̀rọ̀ ká sọ fọ́lọ́wọ́n ọba ó jọ olóore wa tó máa wà níbi tán ti ń sọ̀rọ̀ wa kó bá wa sọ ní rere àmín òun ló ṣe pàtàkì ṣẹ́rọ̀ wọn ọ̀dọ̀ wa sùúrù ló pọ̀ jù tá a máa ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé kákọ̀ọ́jú kò mo lówó lọ́wọ́ mo fẹ́ lọ ṣòṣèlú kò rí bẹ́ẹ̀ o náà tó bẹ̀rẹ̀ òṣèlú ó máa kọ́ bẹ̀rẹ̀ láti zone tó jẹ́ ẹgbẹ́ òṣèlú kan hmm. ìgbà tẹ́mi máa bẹ̀rẹ̀ mo join ẹgbẹ́ acn ac gbà yẹn a kò máa lọ a ṣe acn a gbà tó dẹ̀ di apc àtúnṣe apc a join amag di apc ẹ máa bẹ̀rẹ̀ láti zone yín láti zone from zone ẹ wá lọ sí word? láti ward yín ṣán ti mọ̀ ẹ́ gbogbo nǹkan tó ń ṣe ní ẹgbẹ́ ní zone àti word ṣé ò ń ṣe é tẹ bá pòǹbẹ ẹ wá lọ sí LGA ìyẹn ló ń jẹ́ local government tẹ bá ti register as a member kì í ṣe pé máa jókòó nílé yín wọ́n bá ń ṣèpàdé ẹ bá wọn lọ èyí tó bá yẹ kẹ́ dá sí ẹ bá wọn ṣe tẹ bá ní ètò kan fẹ́ ṣe ẹ bá wọn dá sí wọ́n ti máa mọ̀ yín nípínlẹ̀ ìbílẹ̀ yín pé ẹni yìí ọmọ ẹgbẹ́ wa ni o ìbáyìí ló ti ṣẹgbẹ́ ṣùgbọ́n kẹ wá láti lóyìnbó kẹ́kọ̀ọ́ dé àánà lọ lóyìnbó náà. àpò kówó dé ibẹ̀ lèmi ti kàwé yes mo fẹ́ lọ fún gọ́vnà Lagos State bẹ́ẹ̀ mo ti kówó dé. èmi náà kàwé lóyìnbó mo dẹ̀ wálé ó dẹ̀ wù mí láti ṣe òṣèlú mo dẹ̀ darapọ̀ láti bẹ̀rẹ̀ èèyàn dẹ̀ ọlọ́dẹ gbà fún wa kì í ṣe ọjọ́ kan ni mo di vice chairman kì í ṣe ọjọ́ kan kò káwọ́ ọ̀dọ́ má rò pé ìjọ tá bá ti dé yìí mm. ìjọ yẹn náà la máa gbà kò rí bẹ́ẹ̀ o kí ni ipa tó kó nínú ẹgbẹ́ kí ni nǹkan tó ṣe sílẹ̀ fọwọn ọmọ ẹgbẹ́ fọ̀dọ́ pàápàá èyí tó pọ̀ jù náà ọ̀dọ́ wọn kì í lọ sí pàdé ọ̀dọ́ mm. ìwọ tó lọ pàdé ọ̀dọ́ báwo lẹ ṣe fẹ́ jà fẹ́ tọ́ ọ̀dọ́ mm. ẹ máa rò pé tẹ́ bá ti wà nílé yín ọtẹ bá ti wà lọ́fíìsì yín ẹlòmíín bí li pé tó ń bá tiẹ̀ ti rìtáyà òṣèlú ìlànà rìtáyà kò rí bẹ́ẹ̀ o kí ọgbọ́n rìtáyà ń sí kó ló ń bọ̀ lóṣèlú àwa táwa ń bẹ̀ nǹkan. o bẹ fọlá bàtà ó yọ ọbẹ yìí. kò ṣeé ṣe ṣùgbọ́n tẹ báwọn ọ̀yá wa àtọ́n bàbá wa hmm. ọjọ́ kọ̀ọ̀kan ló kọ́ luṣẹ́ yìí hmm. iṣẹ́ òṣèlú èèyàn máa ń kọ́ ni hmm. kéèyàn tó mọ̀ ọ́ kíkọ́ dẹ̀ ní mímọ̀ kí wọ́n dẹ̀ fi ọkàn kan kọ́. kó tó di pé ẹ gba àwọn ọ̀dọ́ ní àmọ̀ràn mo fẹ́ ka wo nǹkan kan òun náà ni ìwà jàǹdùkú tí àwọn ọ̀dọ́ máa ń ṣe pàápàá ní àkókò eh, òṣèlú òṣèlú bó bá pa kò bá bò lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ìyá kí ni àmọ̀ràn tẹ ní fún irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ tó ń wò wọ́n sìn ọ̀pọ̀lọpọ̀ ní ẹ àríṣẹ́ ṣe wọ́n bá lè ti fún wa lówó wọ́n ti fún wa lọ́bẹ̀ á lọ ṣiṣẹ́ ni káṣá ti rówó ṣé káṣá ti rówó náà ni. ẹ ṣe ẹ̀yin ọ̀dọ́ ṣẹrí ẹni tó bá ti pè yín pé kẹ́ lọ jà ẹbí pé kọmọ èkó ṣíwájú hmm ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń rán yín torí èmi ò mọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ bi wọ́n pé ṣé ọmọ wọn lè ṣíwájú kẹ́yìn tẹ̀lé ẹni tó bá ti lè mọ́mọ́ ẹlẹ́kùn tẹ̀lé yín ẹ má gbà ẹ má tẹ̀lé ẹ má ṣe o nítorí kò sí ìyá jàǹdùkú kò dẹ̀ sí bàbá jàǹdùkú ọlọ́run ò ní ṣọmọ wa ní jàǹdùkú. àmín youth kéde dẹ́wọ́ ìbá nǹkan jẹ́ ìdàlúrú torí àwa youth lọ́jọ́ ọ̀la àwa youth ní ọjọ́ ọ̀la mo ní káwa youth ká dáwọ́ ìwà ìbàjẹ́ dúró pàápàá òṣèlú bùbá ọpá bùbá ọbù lẹ́sẹ̀ ẹ̀ wá ní bóyá ẹ wá lọ bá wa ẹ lọ bá wa deal pẹ̀lú opponent wa wọn ní kò sí tó ní kẹ́yìn náà má jáde kẹ́ gbé àpótí òṣèlú kẹ́ gbé ipò pẹ́yìn náà fẹ́ jáde láti lọ fún ipò kan tàbí omi ẹ kéré jù láti jáde du ipò tó ẹ Honorable Popoloye a rí àwọn obìnrin tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe Yorùbá ní ẹ̀sìn iwájú òní tẹ̀yìn wò sáré a rí àwọn tí wọ́n ní ayọ̀ ọkàn láti ṣe irú ètò òṣèlú bẹ́yìn náà ṣe ń ṣe yìí kí ni àmọ̀ràn tẹ́ ní fún irú àwọn obìnrin bẹ́ẹ̀ kí ni àmọ̀ràn tẹ́ ẹ ní fún àwọn tí wọ́n ti wà nínú ètò òṣèlú lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni àmọ̀ràn tẹ́ ẹ ní fún àwọn tẹ́ ẹ pé wọ́n ti di àgbà ọ̀jẹ̀ nínú òṣèlú tí wọ́n ń wò wá báyìí. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú àgbà ọ̀jẹ̀ àwọn màmá wa kàn jọ wọ́n ti ń ṣe tipẹ́ kó má jò sú wọn kán túbọ̀ máa fa ọwọ́ àwa tá a wà lábẹ́ wọn sókè. So wọ́n dẹ̀ túbọ̀ máa sọ nípa ọ̀rọ̀ obìnrin nítorí ètò women con women international women's day tá a ṣe nínú ọdún yìí. a sọ̀rọ̀ nípa fifty fifty. ẹ mo sì ń bọ̀ lórí ìyẹn pé ní ká balance ẹ. bẹ́ẹ̀ni. sẹ́yìn náà gbà pé ká balance ẹ. ẹ kò sígbà tá a ní balance ẹ. ẹ ṣáà wò ó ṣùgbọ́n ẹ bá ti fẹ́yìn obìnrin thirty five f one thirty five ṣe rí àwọn obìnrin àwa la máa wà lé hmm. ẹ̀yin ọkọ wa ẹ̀yin bàbá wa tẹ́ wà lóṣèlú òkè lẹ́yìn máa wà àwa náà dẹ̀ ń wà lókè ṣùgbọ́n táwa bá ti tẹ̀lé yín lọ àmà wálé wá wọn ọmọ tábà wálé àwọn ọmọ ẹgbẹ́ àwa ló ń rí jù èyí tó dẹ̀ pọ̀ jù náà ọmọ ẹgbẹ́ tó tẹ̀lé wa obìnrin pọ̀ nù wọn ṣùgbọ́n tí wọ́n bá ní obìnrin fẹ́ nǹkan báyìí láti mọ́lẹ̀ tà fún ẹ̀ ṣe a mọ̀ pé fifty fifty bẹ́ẹ̀ tí ẹ̀ fún wa fifty fifty ẹ̀ fún wa ní forty nine point nine <laughs> ṣé bá ti wá forty nine point ẹ̀yin lọ kọ wa ẹ̀ jù wá lọ kẹfì ó kan yẹn kẹfì jù wá lọ ẹ jẹ́ kí obìnrin ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ jẹ́ ká wà ní ìjọba ká lè ṣe kínní kó kárí kó lè délẹ̀ tán torí obìnrin ó ń ṣe òṣèlú adẹ̀ ń jẹ̀yà púpọ̀ nínú òjò nínú ẹ̀wọ̀n obìnrin ló ń léwájú. so àwọn ìjọba wa àwọn bàbá wa nínú olóṣèlú wọ́n ń ṣe akitiyan wọ́n ń fún àwọn obìnrin nípò pàápàá tẹ bá wọnú ẹgbẹ́ APC ní federal obìnrin wà bẹ̀ ní state obìnrin wà bẹ̀ ní local government alága jẹ́ obìnrin dáadáa igbákejì alága náà obìnrin tún wà láàrin wa àwọn commissioners obìnrin ìjọba tuntun tá a tún máa mú yìí mo dẹ̀ mọ̀ mo nígbàgbọ́ tọ́wọ́n bàbá tí ní ká lọ fọkàn balẹ̀ ìjọba obìnrin ló máa pọ̀ jù èèyàn kọ wẹ má bínú àtẹ̀yìn bàbá wa o <laughs> ẹ jọ̀ọ́. àwọn tí ń ṣe tipẹ́ kán jẹ́ káwa náà tẹ̀ tíráì. a ní kẹ́ kúrò ẹkọ̀ sún díẹ̀ fún wa ẹ jẹ́ káwa obìnrin náà jẹ́ president ọlọ́run àfún wa ṣe president. <laughs> kò sí tó ní kóbìnrin máa jà lórílẹ̀‐èdè bẹ́ẹ̀ ni. báwa ń tọ́jú lé ilé ẹ̀ṣẹ́ tá a lè ṣe ẹ̀yẹn tiẹ̀ fi dán wa lọ́wọ́ wò ẹ̀jẹ̀ fi one time obìnrin ṣe president one time. <laughs> ó da àwọn tó fẹ́ lọ sínú òṣèlú ńkọ́ kí lẹ fẹ́ sọ fún wọn. ṣé rí fún àwọn tó fẹ́ ṣe òṣèlú tó bá jẹ́ ìyàwó ilé ẹ jọ̀ọ́ wọ́n ṣe sọ fẹ́mi pé kí n béèrè lọ́wọ́ ọkọ mi ẹ gba àṣẹ lọ́wọ́ ọkọ yín torí ọkọ lórí aya kò sí nǹkan tá a bá fẹ́ dà ọkọ wa ní kò sówó tá lè ní ọkọ wa ní téèyàn bá ní gbogbo nǹkan tí o tẹríba fọ́pọ̀ ẹ o ò tí ì ní nǹkan tán hmm. ọkọ ṣe pàtàkì nínú ayé wa nínú ayé àwọn ọmọ wa so tẹ bá gba àṣẹ tán ẹ wá join ẹgbẹ́ ẹgbẹ́ tó bá wù yín kò ń ṣe dandan ẹgbẹ́ ẹgbẹ́ tó wù yín lọ́kàn tẹ rò pé mandate wọn ó bá ìlànà tí yín mu hmm. tẹ bá ti register as a member of a political party ẹ wá máa lọ sí ìpàdé láti zone dé ward ẹ wá lọ sí ẹjì from there you get to state from there àdé federal so ẹ jọ hmm. ẹ̀yin ọ̀dọ́ ẹ jáde hmm. ọ̀dọ́ tó kàwé wà nísìnyí school start ni kò dìgbà tíyàn bá ní doctorate or hmm. kéèyàn ní masters gbogbo akọ́lọ́ náà máa yọ̀ǹda fún kàkà débẹ̀ ẹlòmíì ò ka púpọ̀ ó ní iṣẹ́ ọwọ́ tó lè máa kọ́ wọn ọ̀dọ́ tó yẹ pé tó bá wà ní òṣèlú nípò á lè fa ẹlòmíì sókè tó lè mọ iṣẹ́ yẹn tó ẹ jọ ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká dá sí nǹkan tó wà nílẹ̀ yìí ó kàn mí ó kàn ẹ̀ ìlú Nàìjíríà ò ní dàrú. àmín tó ó tán lẹ́nu ó kò ní kàn ìlú nàìjíríà kò ní dàrú kò sì ní tọwọ́ èmi àtẹ̀yìn kò ní tọwọ́ wa bàjẹ́ nàìjíríà tún dáa jù báyìí lọ lágbára Ọlọ́run lọ́lá àwọn ìyá wa wọ́n wà nínú ètò òṣèlú ẹ̀ṣẹ̀ ń gbàdúrà náà ló tún ń lo ọpọlọ obìnrin láti lè jẹ́ kí ayé kí ó rojú kó ráyè ọlọ́run á dé máa ràn yín lọ́wọ́. ẹ lè bá àlejò mi sọ̀rọ̀ lórí email address wọn déọlákòpó at yahoo dot com deola koko yahoo.com tàbí lórí facebook page wọn honourable zainab adeola koko luyi ẹ lè bá wọn sọ̀rọ̀ lórí facebook tóbi la máa fàdàgbà ètò ojúmọ́ ire tòní la máa fi yọ̀ sí oníyanṣe ọlọ́bẹ̀ ṣe ògbẹ̀yìn tẹ bá mi jẹ́ láàárọ̀ yìí ẹ̀kọ́ àbínú àwa obìnrin iṣẹ́ pọ̀ fún wa láti ṣe wọ́n ní obìnrin kọ́nà ta obìnrin ẹ gbogbo wa kí a jọ so ara wa pọ̀ bí òṣìṣẹ́ òwò nítorí pé àrìnkọ́ ọmọ ejò ìlú ń kóyà jẹ wọ́n gbogbo àwọn obìnrin abáṣùgbà ara wa orílẹ̀-èdè yìí yóò tẹ̀síwájú ayé tiwa náà yóò sì ládùn yóò lóyin lágbára ọlọ́run fún gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ polówó ọjà ẹ fẹ́ polongo iléeṣẹ́ yín ẹ fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa okòwò yín àbí ohun tẹ̀ ń ṣe ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero zero two three zero two two one seven five olúwa ojú móhùnmáwòrán yìnyẹn zero eight zero two three zero two two one seven five tàbí facebook page mi Fèyíkẹ́mi Ọláyínká Fèyíkẹ́mi Ọláyínká tàbí email address mi fèyíkẹ́mi twenty eight oh two at yahoo dot com fèyíkẹ́mi twenty eight oh two at yahoo dot com instagram page mi at Fèyíkẹ́mi Ọláyínká títí ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé lórí àkọ́tún ètò ojúmọ́ ire tó ìní ọjọ́ ajé àárẹ̀tàjẹ́ ṣe o àárí ajé jẹun ajé yóò bẹ èmi àtẹ̀yin yóò bá wa dọ̀rẹ́ mm-hmm. ẹ ajé yóò sọ̀kalẹ̀ wá sọ́dọ̀ èmi àtẹ̀yin ẹ káàárọ̀ o.